الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين لا يؤمنون بالآخرة لا يسمون الملائكة تسمية الأنثى وما لهم به من علم يتبعون إلى ظني وإن ظني لا يغني من الحق شيئا فارد عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا وما لهم به من علم ذلك مبلغ من العلم إن ربك هو أعلم بما دل عن سبيلي وهو أعلم بمن اهتدى ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى الذين يجتنبون كبائر الإثم والفوائش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشاكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى صدق الله العظيم الله akbar atakbir Allahu akbar akí ustaz wa miftahudin arikewusola ẹkùn ọkọ kèfèrí abikiki wọn abiki ustaz wa ustaz wa afis abikiki wọn. àbí kí gbogbo jama alápapọ̀ pé asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi ta'ala wa barakatu. salamu lahi maulana. maulana. alami fitaye asimana. asimana. fakumu ya jamaatana. jamaatana. ربنا جمعنا لمن أعطى وخالقنا خالقنا علوما ثم إنسانا إنسانا جميل الخلق منكسنا منكسنا ترفانا ترفانا يفيدنا سبلكمين بالكمين وبالرشاد ربنا ربنا يهبنا سريته رؤيته يا مولانا مولانا أداما دولته دولته أداما له دولته دولته لقد عيش عزمانا عزمانا قدر غيث عزمانا عزمانا إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وما تبع بحسان إلى يوم لا ينفع المال والبنون إلا من أتى الله بقلب سليم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون رب اسرع لي صدري ويسر لي امري واحلل عقدة من لسان يفقه قوله mo kí wa ní kíkí tí ó dára jùlọ pàápàá jùlọ etí ọlọ́run bọba àlékè ọlá tó fi sẹ́ni òjíṣẹ́ rẹ̀ gbẹ̀yìn tí í ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní ọ̀gọ̀rọ̀ ayé nínú alukur'ani karim suratu nisa chapter four verse eighty six suratu nur chapter twenty four verse twenty seven verse sixty one suratu arab chapter seven verse number fifty six bisalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi ta'ala wa barakatuhu. Aláwasáàlám bílé àdìrínà. Àdìrínà. Aláwasáàlám bílé àdìrínà. Àdìrínà. Wálé àdìrọ̀ tí wàlí mùsùlùmí náà. ولأدرات والمسلمين على وسلم بالأجر والأجرات والمسلمين على وسلم bílẹ̀ àdìrínà àdìrínà aláwọ̀sálà bílẹ̀ àdìrínà àdìrínà wálé àdìrọ̀ tí wàlé mùsùlùmí náà wálé àdìrọ̀ tí wàlé mùsùlùmí náà. aláwọ̀sálà bílẹ̀ والعادرات والمسلمين يجزيكم له بدوام دوام يجزيكم له بدوام دوام أسيما بما توفيقونا أجرا أسيما بما توفيقونا أهلا وسهلا بالأجرين والأجرات والمسلمين إنا نوائكم جميعا جميعا نوائكم جميعا جميعا صومي بصاهمينا ترغب صومي بصاهمينا على مزال بلادنا ولعبرات والمسلمين في كل هم nanu wa antum wa antum bikuli ami ami nanu wa antum wa antum binimati rabbil alamina. بنعمة رب العالمين على وسلام للعادلين والعادلات والمسلمين adúpẹ́ fún allah alhamdulilah ọba tó ṣe wá ní èèyàn alhamdulilah tí ò ṣe wá lẹ́ranko pàápàá jùlọ tó ní kí ramadan ọdún yìí kó tún kúrọ́sì wá bẹ́ẹ̀ mi àti ẹnì kankan wa. alhamdulilayi. lórí ìdí àlàyé tí a wà lẹ́nìí tí a bá wò láàrin ọdún tó lọ bẹ́ẹ̀ nínú ìdílé wa ọ̀rẹ́ wa àbẹ́bí wa ẹ̀gbọ́n wa àbí àbúrò wa ẹlòmíì ìyàwó ẹ̀ ẹlòmíì ọmọ ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ara wọn tí wọ́n ti kó lórí òkè ìpẹ́ bẹ́ẹ̀ ni tí wọ́n ti lọ sí inú ilẹ̀ ọba tí ò tí ì ní kí ti wó yẹn kìí ṣe pé nǹkan kan la mọ̀ ṣe àwọn títí wọn ti débẹ̀ kìí ṣe pé wọ́n ṣe ọlọ́run ọba ọ̀fì àwa náà lẹ̀ ilà ajali musamma di gbèdéke àkókò tó fún wa nínú sẹ̀mí ayé wa tí àwa ní olú tí a fi jáde kó mẹ́ ọba tó tún wà ní kéèmí àti káwà ní orí àlàyé. lẹ́ni tí sí Ramadan ọjọ́ àkọ́kọ́ ẹgbẹ̀rún ọdún ọgọ́rùn mẹ́rin ọdún àti ogójì ọdún tí ọlọ́run ti ní kí ànábì wa Muhammad. sallallahu alaihi tó ti ní kó ṣe ìjírá láti ìlú Mẹ́kà lọ sí ọba tó ti ní kí Ramadan eléyìí tá a mọ̀ sí fourteen forty tó ṣe déédéé oṣù kẹfìrí àwọn a mọ̀ sí ọdún two nineteen hmm. ọba náà. 挨过了。 òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mú. bẹ́ẹ̀ni. tí ó dẹ̀ sí ìgbàláyè fún ẹ̀dá kan àbí méjì. lọ. láti dáhùn sọ wípé dandan dandan ohun tóun fẹ́ kó ṣẹlẹ̀ ló gbọ́dọ̀ ṣẹlẹ̀. Hmm. bí kò ṣe pé ìfẹ́ tọ́lọ́run. bẹ́ẹ̀ni. ọlọ́run ọba lọ́ba nìkan tí máa ṣe ohun tí ó fẹ́. Allah. lásìkò ìgbà tí ó bá wù. ọba yìí ló fi èmi àti yín lẹ̀. pàápàá jùlọ ó fi wá sí pósìlà. torí kò tó da jù lórí ilẹ̀ alààyè lọ́dọ̀ ọlọ́run bọ́ba àdékẹ́ọ́lá òun náà ní kéèyàn jẹ́ mùsùlùmí. bẹ́ẹ̀ni. akíra wa ní kíkí tí ìkẹ́ ọlọ́run àti ọlọ́ ọlọ́run kó sínú bí àlàáfíà ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́ mọ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa. àmín. ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa Ramadan tó bá wa láyé ó tún wá kọ́ wa lẹ́kọ̀ọ́ ni ohun tó filẹ̀ ẹgẹ́ bó ṣe já sí pé àwọn èèyàn lọ́dọ̀ àwọn onífẹ́ lọ́dọ̀ àwọn oní àwọn ni wọ́n máa ń wọ òṣùwọ̀n fíìlì àwọn ni wọ́n máa wọ fẹ́ present tense past tense imperative verb àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ni wọ́n máa ń wọ̀n jáde fún wa ìpaniláṣẹ nínú ọ̀rọ̀ èyí tó ti kọjá nínú ọ̀rọ̀ àti èyí tí ó ń túnbọ̀ wá ṣẹlẹ̀ àti èyí tí à ń ṣe lọ́ọ́lọ́ọ́ àwọn onímọ̀ sọ́rífù làwọn bẹ́sì lérí eléyìí eléyìí wá rí bẹ́ẹ̀ nínú sẹ̀mí ayé wa ọlọ́run bọba àlékè ọlá ọwọ́ àlùyé mi àtẹnìkan sínú wọ́ọ̀dù yẹn ó ní kíni kún hayiyun ẹ jẹ́ ẹnìkan tí ọmọ sẹ̀mí à ń bẹ nípa abẹ̀mí lèdè gbogbo àwọn ẹ̀yin náà tí wọ́n ti kó láyé kò kí n ṣe pé wọ́n ṣe ọlọ́run bẹ́ẹ̀ni ẹ jókòó àwọn náà sì jókòó tẹ́nìkan ò lè dà wọ́n bẹ́ẹ̀ ṣẹ́wáàrí ọ̀rọ̀ wa lọ́dún ni ọ̀nà wa jì lórí ẹ̀ kí nìdí ni pé lecture irad alhamdulilah alhamdulilah suma alhamdulilah alhamdulilah síwájú ẹni pé mo sọ pé àlewọ náà ọ̀rọ̀ lẹni. bẹ́ẹ̀ni. ó dọ̀la. Hmm. Ah, inshallah because our program this year is based on three languages english yoruba and arabic text inshallah because irat we have many more than 20 million followers in the world. 88 percent they are request the English language lecture from IRAD, Association of Islamic Religion and Comparative Dawa. But we pray to Allah subhanahu wa ta'ala to give us the chance and the afia Inshallah, we try to deliver our lecture in English, language, Yoruba language, and Arabic text, inshallah, because Allah. kí ọlọ́run bá kọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa ní ẹ̀san rí. àmín. ayàtí alikiyama. àmín. ìdí ni pé a ní fọ́lọ́wà tí wọ́n ti lé ní twenty million ní world so eighty eight percent tiwọn lórí request dáwà wa ní English language gẹ́gẹ́ bí a ṣe mọ̀ yí pé ẹni tí èèyàn twenty million follow kìí ṣe nàìjíríà nìyẹn bẹ́ẹ̀ni million population nàìjíríà one point eighty kìlógún bẹ́ẹ̀ so ìdí nìyẹn a máa pín lecture yẹn bóyá twenty five percent a máa deliver rẹ̀ ní english so ìsẹ́yìn tó bá kù lẹ́yìn ìgbà yẹn a máa fi bára sọ̀rọ̀ ní èdè wa ṣùgbọ́n gbogbo ẹ̀ yóò mọ̀ wá láti náà Al-Qur'ani Karim àti inú hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam síwájú ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ká kọ́kọ́ dúpẹ́ lọ sọ́dọ̀ ọlọ́run ọba ọba tó pé ẹ̀yọ́mọ̀ ìyá mi inú Al-Qur'ani Karim inú suratu dukhan chapter number forty four verse one two three four up to five ọlọ́run ní hàmí wálíkítà bílí mubin inna anzalnahu fi laylati mubaraka inna kunna. mọ̀ọ́yé. ẹ̀rí kúránì sí. رحمة من ربك إنه هو السميع العليم رب سماوات والأرض ومن بينهما إن كنتم موقنين لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين ọlọ́run ọba ó sọ fún wa ní sọ́tù dukhan chapter four chapter forty four verse one. àmín. wálíkítàbí mubin. wálíkítàbí mubin tíra tí a sọ̀kalẹ̀ tí ó kún fún ọgbọ́n. inna anzalnahu agbo tẹ̀síìrì lọ́wọ́ àmọ́rọ̀ sí ara rẹ̀ mo lè má yà kí n ká mọ́ lò tẹ́tà ikú mi ọlọ́run ní hàmí wálé kitabil mubin alukuraani tó kún fún ọgbọ́n tó hàn ẹ mọ̀ ìyá mi nínú ẹ̀sìn wa alukuraani òun náà ni ohun tí a fẹ́ máa fi bára wa sọ̀rọ̀ òun náà ni ohun táwọn èèyàn ń lò káàkiri orí ilẹ̀ lọ́wọ́ báyìí òun náà ni wọ́n fi ń bá wa sọ̀rọ̀ lánàá lẹ́ni àbílọ́la ọlọ́run wá ní kùránì yẹn wálé kítábìlì mú bí tíra tó hàn ní ọlọ́run wá ní pé iná anzalina fi laylati mubarakatin kunna munzirin. ọlọ́run iná anzalina fi laylati mubarakatin aṣọ alukuraani kalẹ̀ ní òru ìbùkún òru alibarika inú sùtá wa yìí inú òru yẹn wa inṣàlá kọ́lọ́n kò fi èmi àti ń ṣe kóńgé òru náà. àmín. ọlọ́run ní òru ẹyọ kan náà ni òru ẹyọ kan ni oríṣùgbọ́n khairu min alfi shahr olóore ju ẹgbẹ̀rún sùn lọ almost eighty something years eighty three kọ́ yẹn ẹdiri òru ẹyọ kan náà ni Ọlọ́run nínú oṣù yìí náà lọ wà níbi mẹ́wàá gbẹ kọlọn kò fi èmi àti ṣe kóńgẹ. Àmín. Ọlọ́run ọba ọba àlekè ọlá tí í sí Allah ó ní alukurani tí òun sọ̀kalẹ̀ fún anabi Muhammad ọ̀rọ̀ tí ó hàn ní tí ó sì sí ìyapa kankan nínú ẹ̀ eléyìí jẹ́ ohun tí inú wa dùn sí láti lè fi ṣàfihàn ìpè ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣàmójútó púpọ̀ nǹkan nínú sẹ̀mí ayé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn pàápàá jùlọ tó fún wa ní ìwé tí ò sí ẹ̀rọ àbí àṣìṣe kankan nínú ẹ̀ ìyẹn alukurani kẹrì Inu sọ́tù dukan, chapter forty four verse number two ọlọ́run wá ní pé alukurani ọ̀rọ̀ tó hàn ní inú sọ́tù yasin chapter number thirty six verse number one two three ọlọ́run ni yasin wàlúkọ́lá ha nílẹ̀ akim ìnàkà lamina ọlọ́run ni yasin wàlúkọ́lá ha nílẹ̀ akim the same thing tó sọ ní sọ́tù dùkán Quran chapter forty four verse two tó ní wàlúkìtà bìlì mùbí ó tún wà ní wal Qur'anil hakim kùránì tó kún fún ọgbọ́n ìwé tẹ́ mọ̀ kà tẹ́ mọ̀ mọ̀ pé kì í sọ̀rọ̀ bàbá ẹnìkan kì í ṣe pé làákàyè ẹnìkan lè gbé eléyìí láti sọ ìwé tí àwọn oní àwọn professors wọ́n ń kà wọ́n sì ń lanú lẹ̀ àwọn doctors lórí ilẹ̀ alààyè wọ́n ń kà wọ́n sì ń lanú lẹ̀ ẹ̀yin mọ̀ ìyá mi náà sìn wa ìwé yìí ìwé ọlọ́ni kì í ṣe ìwé tí èèyàn kan fi ọwọ́ ara rẹ̀ kọ. bẹ́ẹ̀ni. súrà tí a ní lọ́dún ni òun náà ní sọ́ọ̀tù Taha Quran chapter number twenty òun ní súrà tá a bá gbàgbé ní ọdún tó kọjá a parí tafsiri wa suratu Maryam ní ọdún tó kọjá lọ́dún yìí náà kó tó di pé àwọn public lecture tá a ní abẹ̀rẹ̀ rẹ̀ inshallah gbìyànjú bá a bá lè bá sùúrà yẹn délẹ̀ lọ́dún ni torí tafsiri tá a bá ṣe tó fi di pé Ramadan ẹni twenty a drop lọ síbi àwọn overnight lectures tá a ní a ní lecture ní Kìsí a lecture ní igbópẹ̀ a public lecture ni àgọ́ ààrẹ a tisaki ti Ṣakí kọ́sẹ̀ tó kí àwọn association míì náà tí wọ́n tún invite wa síbi program wọn fún Ramadan lecture ní oṣù kan yìí náà lecture ta nílẹ̀ ta fẹ́ deliver more than twenty something àwọn ẹlòmíì gan fún mi ní invitation àti ìtì ìmọ̀ bí ń ṣe sọ fún wọn kọ́nà ọba kó dákun kọ́mọ jẹ́ kó rẹ̀ wá. àmín alukurani òun ni ọlọ́run bá gbé kalẹ̀ fún wa láti gáìdì wa inú suratu israhil chapter number seventeen verse number nine ọlọ́run iná ha salikora ha ni yaadi lilẹti iya akuwa wayuba shirali mumini nalẹbi na yamalu na sọliya analahun ayé asaliya ẹdiri ajira nkẹbirọ Ọlọ́run bọba àlekè ọlá ó ní pé. inna hadhal qur'an yahdi lillati ya aqwam. ẹ̀rí Ọlọ́run inna hadhal qur'an ismul ishara demonstrative pronoun Allah subhanahu wa ta'ala ó ní inna dájúdájú olónínú tawkid accusative particle ó ní hadhal qur'an this quran this book alukurani يو يهدي للتي هي akuwam ima gaidi. ولا hàn yọ̀fọ̀yàbọ̀. wàlá ولا ضرا ولا يملكون موتا ولا حياة namautan wàlá hayata. wàlá nusura. subhanallah inu chapter number twenty five verse number one to three. تبارك tàbárakà lẹ́dí iná zala furukọ́ ni ala abdihi. ẹ̀rí ọlọ́run ní ìbùkún ni fún àlá ìbùkún ni ọlọ́run ọlọ́run ọlọ́run súra yìí nìkan kọ́lọ́kọ́kọ́ tàbárakà ọlọ́run òun kọ́lọ́kọ́kọ́ ń gbé ìbùkún ni fọ́lọ́ òun nìkan kọ́ ní alukur'an ẹ̀ tún nínú sọ́ọ̀tù múlíkù náà òun tọ́lọ́run fi bẹ̀rẹ̀ ẹnu inú sọ́ọ̀tù múlíkù Quran chapter number sixty seven verse one ọlọ́run tàbárakà lẹ́dí bìyàdì ìlú múlíkù wa huwa ala kulli shay'in qadir ìbùkún ni fún ẹni tó ṣe pé ìkápá sánmà àtìlẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ẹ̀rí ọlọ́wọ́ á ní ìbùkún ni fẹ́ni tó sọ alufurukọ́ọ̀n rán ni wọ́n ti ń pè bẹ́ẹ̀ alufurukọ́ọ̀n ohun tí mọ́ sàlàyé láàrin irọ́ àti òdodo ẹ̀rí tí a bá wọnú tẹ̀fsírì wa pẹ̀lú yọ̀ǹda ọlọ́run oríṣiríṣi ẹ̀rí ni ọmọ wa lórí ẹ̀ ọlọ́run ní alufurukọ́ọ̀n alukura ni mi ń jẹ́ bẹ́ẹ̀ nínú sọ́ọ̀tù bákọ́rọ̀ chapter number two verse number one eighty six ọlọ́run bá ní pé inú oṣù Ramadan unzila ale aṣọ alukurani kalẹ̀ walifurukọ́n tí a mọ̀ sí alifurukọ́n tí ma ṣàlàyé láàrin irọ́ àti òdodo èyí alukurani òun ní láti pè ní alifurukọ́n òun tí ma ṣàlàyé láàrin irọ́ àti òtítọ́ ọlọ́run bá wá ní pé ìbùkún ni fún èmi tí mo sọ alukurani náà kalẹ̀ ẹ̀hẹ́n. liyakuna lil alamina nadhira. ọlọ́run ní sísọ̀kalẹ̀ alukurani yẹn liyakuna lílẹ̀ alẹ́ mi nà nìyẹn nítorí kó lè jẹ́ ìkìlọ̀ fún gbogbo àgbáńlá ayé ẹ̀ gbogbo ayé ọlọ́run ní kí Kùránì lè jẹ́ ìkìlọ̀ fún gbogbo ayé ńlá ṣẹṣẹ kí ni. àfi so Kùránì ò rìfíìlì fún mùsùlùmí nìkan àbí lárúbáwá ọlọ́run sọ kalẹ̀ fún gbogbo wa. àwọn ẹlòmíì wọn mọ wàá sin àsìlò ọ̀rọ̀ wọn alẹ́ni tí í ṣe mùsùlùmí ò gbọ́dọ̀ fọwọ́ kan àwọn ẹlòmíì máa dáhùn sọ pé ẹni tí ó mọ́ ẹni tí ò lálùwàlá kò gbọ́dọ̀ fọwọ́ rífà fún wa ipe tó o bá sàlùwàlà tàbí pé ẹni tí èso mùsùlùmí kò bọ̀dọ̀ fún ọkàn alukurahan alukurahan ní ìsèwé bàbá ẹni bọ́dì ká ṣe àlùwàlà síwájú ká tó gbé alukurahan á tún gbẹ̀sẹ̀ rẹ̀ dáadáa ó tún lé sí mustahabu ni ohun tá a fẹ́ ni kése fardu kése ọ̀ràn yàn àwọn àfa àmàrí fàtí fàsì kan ẹnu sọ́ọ̀tù wákìá chapter number fifty six verse number seventy seven up to eighty tọ́lọ́hún ti ní inna wula Qur'anun karim fi kitab tọ́lọ́ntì ní láyà má suhù ná ìlàlì mùtáhárù tẹ́ǹsì lọ. mẹ́wàá bẹ́ẹ̀ lálẹ́. ẹ ti ọlọ́run ní pé nínú sọ́ọ̀tù wákíà chapter number fifty six verse number seventy seven up to eighty. innahu la qur'anun karim. ọlọ́run innahu ẹ̀dínrín inna nunu tawkidi nìyẹn akọ̀ṣe tí fatikù ọlọ́run ọba tó wá ní inna dájúdájú ọwá adihu domiru muntese attached pronoun ọlọ́run wá fi síwájú ọlọ́run ní innahu húmbẹ̀ yẹn ń sẹ́rí padà lọ́sọ́dọ̀ alukur'ani karim kur'ani ti haidi sara in ìnáwó ọlọ́run ti pa kùránì mọ́ mbẹ́ ni ní ìnáwó ẹ̀dìrín ẹ̀hẹ́n. ìnáwó lakuránù karim. ẹ̀hẹ́n alukuránì yẹn alápọ̀nlé ni kẹrìmọ́n ọlápọ̀nlé pọ̀ ewu bọ́lọ̀ ọba tó dá yé àtọ̀run ọkọ̀ ìwé kalẹ̀ ó sì pé ìwé náà ní ìwé alápọ̀nlé ìwé náà wà fún wa nímọ̀ràn ó tún à ń ṣe iyèméjì kùránì ó sọ̀rọ̀ ó tún wà sọ wípé àfa kan pé àfa àwo àbí léwu tọ́lọ́hún tún sọ èèyàn kẹ́ni tó tún fẹ́ sọ bí. ọlọ́run lẹ́ Kùránù kẹrí ọlọ́run wa ní fi kítàbí màkínú ni ẹdiri ààyè ibi tí alukurani ti wá ibi tí wọ́n kọ sí ààyè tó jẹ́ alápọ̀nlé ni ààyè tó jẹ́ alápọ̀nlé ọlọ́run wa la yamassuhu illa al-mutahharun ọwọ́ kan òkè ìkẹ alukurani níbi tá a ní ọ wà àyàfi mutọharun àwọn ẹni tó mọ́ kangakanga tí wọ́n pure ẹ jẹ́ àlọ́ tafsir Ibn Kathir lábẹ́ fásì Quran chapter fifty six sọ́ọ̀tù wákìá fásì number seventy seven to eighty àfáàní àwọn kèfèrí Mákà àwọn ni wọ́n fi allegation wọ́n fi kí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ipe shaitan na'uzu billah òun ní sekini òun ní rìfìlì alukurani fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìdí nìyẹn tó lọ́n fi rìfìlì ọlọ́n fi rìfìlì àyà yìí fún anabi wa muhammad ipe alukurani o ibi tá a sọ ọ sí àwọn kí òkín fọwọ́ kẹ àyàfi àwọn tí wọ́n píọ̀ àwọn tí wọ́n yé dẹ́sẹ̀ àwọn màláyíkà nìkan sí ni kò sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí yé dẹ́sẹ̀ tọrọ fúnṣẹ méjì lọ́lọ́run fi dá wa kò sí bó ṣe jọ́sìn tọ́lọ́run tó tó mọ́ ẹ̀rí pé ńgbà tọ́lọ́run fẹ́ mú ànẹ́bí ó padà sọ fáàsì ilẹ̀ fún ni o fáàsì yẹn tọ́lọ́run sọ̀kalẹ̀ fún ànẹ́bí wa Muhammad kò sọ́ọ́sì inú ìgbé kẹsàájú rẹ̀ anabi nuhu a kọ tiɲɛ rẹ̀ lalikiyama anabi adam a kọ tiɲɛ rẹ̀ lalikiyama ibrahim a kọ tiɲɛ rẹ̀ lalikiyama lọ́jọ́ tí wọ́n mọ̀ sí pẹ́ anabi nìkan ló lè gbà pé wa ń jọ náà torí pé kò sẹ́ni kankan ọlọ́run ò kankan tó fẹ́ bí kótó kò láyé inú suwatu fatiu chapter forty eight verse number one two three up to four. inna fatana laka fatiha mubina liyagbira laka allahu ma taqaddama min sanbika wa ma ta'akhara wa yutima nimatan alayka wa yadiyaka siratan mustaqima wa yasuraka allahu nasiran aziza huwa alladhi ansala sakinata fi qulubil mu'minina liyazdadu imana ma imanihi walillahi lillahi junudu samawati wal ardi wa kana Allahu aliman subhanallah inu suratu fatiu chapter number forty-eight, verse one to three. ó jẹ́ ká mọ̀ yìí pé Ọlọ́run ọba o ẹ̀hẹ́. inna batana laka fatiyan mubina. Ọlọ́run ní inna dájúdájú àwọn Ọlọ́run laka rẹ Muhammad fataha mubina àti ṣẹ́gun fún ọ ní ìṣẹ́gun tó hàn ẹ̀dìrín àti ṣẹ́gun ṣẹ́gun fún ọ ní ìṣẹ́gun tó ṣe kí ni tọ́hàn ọlọ́run bá wá ní àdédé ṣẹ́gun fún ọ a lè tú sí pé bí ọlọ́run bá ṣe ní kí agbára nẹ́bí padà ká àwọn mọ́kàgbẹ̀yìn tọ́lọ́ alọ́ padà fi ànẹ́bí borí wàlá ìrònú ìbànújẹ́ lórí ìbànújẹ́ là nẹbi fi jáde kó nùlù ẹ ìpadàdé rẹ subahánàlá Ọlọ́run bá ti parí iṣẹ́ rẹ̀ sí i la ó dí àwọn kèfèrí sì tún sáfù òun nìkan ló kó nùlù thousands lọ padà thousands bọ́lọ̀n ṣe é ṣe nù ẹni Ọlọ́run bá ti dúró tì kí gbogbo ayé ló wọ̀n fẹ́ ẹ padà fẹ́ wàláì wọn padà gbàtà níbi ẹni ọlọ́run bá sì padà lẹ́yìn ẹ̀ bí gbogbo ayé bá lòun gba tiẹ̀ gbogbo ilẹ̀ padà sá. bẹ́ẹ̀ni. ọlọ́run bá wá ní lákàfàtì hàmù bíi iná. lìyẹ́ kí fi lára kan lọ́wọ́ máa takọ̀ dàmà mi zambika. ọlọ́run ọlọ́run ọba ní pé àdédé wá ṣẹ́gun fún ọ àdédé jẹ́ kí ìpayà yẹn kọ́ parí sọ́dọ̀ wà níbi tán yányán torí kíni ìyẹ́gifira lákàlá ọmọ takọ̀dámà mi dàmbì kan wà má ta àkàrọ̀ kálí bá a forí ẹsẹ̀ tó ti ṣẹ̀ síwájú wà má ta àkàrọ̀ àti ètò ìtumọ̀ sẹ́lẹ̀ yìí ẹdiri ọlọ́run ní kódà lẹ́yìn ìgbà tá a sọ fáàsì kalẹ̀ bọ ọdẹsẹ kan àtẹ ẹwọ àti ìtọ ọdásíwájú àtẹ ẹwọ tí wọ́n bá ní lẹ́tà bẹ́ẹ̀ gbà lọ́dọ̀ ọlọ́run pé wàláì kó sì mọ́ kírun lọ tọ́lọ́n bá ní pé mo fọ́n lẹ́tà látọ̀dọ̀ mi màlíkà jù bí kẹjọ ṣe ń pè wọ́n wá sọ fún ọ pé liyagbira lọkọlọ ma taqaddama min zambika wa ma ta'akhkhar wa yutima nimatahu alayka wa yahdiyaka siratal mustaqim inú lẹ́tà yẹn sosi gbààwẹ̀ ngboni hmm? ọmọ ọjọ́ sẹni sosi kírun. Allah nǹkan tí fásitì yẹn sọ̀kalẹ̀ àwọn sọ abákẹ́ wa kura àwọn jọ pé gbogbo nǹkan ọlọ́run kú ti sí fànẹ́bí ọlọ́run ti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jí bí ò sí lọ́hùn mọ́ gan ẹ mọ̀ gbádùn lọ ọ̀rọ̀ yín wá ta sànẹ́bí létí ànẹ́bí wa ẹrú òní mọ̀ dúpẹ́ àṣekámọ̀ ìjọsìn fọlọ́run àṣà ń dúpẹ́ ni ìdúpẹ́ orí ọlọ́run tí wọ́n bá ní kí n wọnú tẹ̀síìrì wa lé a lè gbádùn ẹ̀ bẹ́ẹ̀ni ìdí nìyẹn tó fi já sí pé mò ń kẹ́ ń refresh. wàyò tí màá nà í máa ta òun. ọlọ́run wáyé wáyé tí màá ní máa ta òun àlẹ́ ika ká lè bá a pé ìdẹ̀ra wa lé rẹ̀ Muhammad lérí. torí ẹ̀ ló jẹ́ àforíjìn pẹ́sẹ̀ iwájú àti dẹ̀yìn. wàyà àdìyàkà sọ̀rọ̀ mustaqima. ọlọ́run wáyé tí a fi ọ́ ká lè fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ lójú ọ̀nà àwa Allah túrẹ̀ láti ṣe bẹ́ẹ̀ eyín orí bẹ́ẹ̀ látara kíni alukur'an tọ́lọ̀ fi rinlẹ̀ sórí ilẹ̀ alaye òun náà ni ànábì wa jẹ́ ẹsẹ̀ rẹ̀ fún wa kókó ma jẹ́ ìkìlọ̀ fún wa alukur'an yìí inú oṣù tá a wà yìí lọ́lọ́run wa sọ̀ kalẹ̀ sórí ilẹ̀ alaye ní sí baitul izza wa fún ànábì láàrin twenty three years láàrin ọdún mẹ́tàléní ogún so alukurani jẹ́ ìwé tó jẹ́ nǹkan pàtàkì láàrin àwùjọ wa ṣùgbọ́n púpọ̀ wa àka alukurani yìí kún àṣekínni àkàkún àkàkún owó tẹ́lómi fi ra lójúmọ́ ó lè ra newspaper two hundred naira five hundred naira ẹ mọ bí ó ṣe pọ̀ tó tìmùtìmù lọ́wọ́ ẹ̀ weekly magazine monthly ẹdiri gbogbo ẹ ní ọ wà lọ́wọ́ ẹ so àwọn yẹn ó kó wàhálà sínú sẹmí ayé fún ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rùn èèyàn kọlọn kó dáhùn kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. ṣùgbọ́n àǹfààní wọ́n fẹ́ sọ díẹ̀ fún wa pọ̀tẹ́ ẹ̀ ní bínú nítorí pé ibi tọrọ wa lọ nẹjì díẹ̀ so máa rárá mú òyìnbó díẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ síwájú sí now praise be to Allah Allah subhanahu wa ta'ala is the Lord of the heaven and the earth. Allah subhanahu wa ta'ala revealed glorious Quran to last and final messenger, Prophet Muhammad sallallahu alaihi wasallam. Most of us today, we don't follow the glorious Quran correctly. Allah subhanahu wa ta'ala commands us to follow and to obey the last and final messenger prophet muhammad sallallahu alaihi wasallam but according to my view i think that most of us we don't understand the benefit of the quran that is why we don't read it correctly always we are busy to read magazine, satellite broadcast station. We are busy for our business. We are busy to read newspapers, but we fail to read the book of Allah. Why? Why? We have to read the book of Allah subhanahu wa ta'ala. Because glorious Quran is instruction manual for every human being to know right and wrong. Let me read the nine great benefits of reciting the glorious Quran. Indeed, to reflect on Allah's verses is a form of worship. Wallah. To read glorious Quran is form of worship. When we are reading the Quran, ponder it. Follow the instruction. Is the part of worship. Now, But, if you want to close to Allah subhanahu wa ta'ala and you want to know the authentic way to understand who is Allah, you have to go, go back to read Last Testament. That is the glorious Quran. One of our Islamic scholars Ibn Qayyim al-Jawziyya said, Rahimahullah Ta'ala, advice, source as reflecting over book of Allah, a person has memorized and expand it so many understand what is the authority in intended by it. You will read Quran and you will also ponder it. Indeed, the book of Allah is not a book like any other. Believe me, this Quran, glorious Quran, is not like any other book in this world. Because glorious Quran is the only authentic word of Allah subhanahu wa ta'ala. It is the timeless speech of Allah subhanahu wa ta'ala, not a creator thing. the study guide for life and death and the words come after death therefore it deserves a more careful study than any else species. We have to focus how to read the Quran because Quran is instruction manual for human being. It is necessary that to read the Quran from cover to cover to know what is good for us and what is forbidden for us from our creator Allah subhanahu wa ta'ala Prophet Muhammad sallallahu alaihi wasallam for even one word try to ponder it If you go back to glorious Quran in Surah Saf, Surah Saf, chapter number thirty-eight, verse twenty-nine, Allah says, "Waliyadabbaru al-ayat." Read Quran and ponder it every passage you are reading in it. For example, if you say, "Alhamdulillah, Rabbil Alamin," glory be to Allah. the Lord of the world. You have to ponder that Allah is the Lord of the world. That means Allah is the Lord in heaven. Allah is Lord in earth. In everywhere. He also deserves to worship. No any other Allah. Most of us today we don't understand that the earlier our study but we Muslims had to cause him to understand something not intended by Allah subhanahu wa ta'ala most high we are learning many languages but we leave Allah subhanahu wa ta'ala with his word We don't learn the right way to understand the book of Allah subhanahu wa ta'ala, our creator. Subhanallah. We are led from primary school, secondary school, from secondary school to university, doctors, professors. We fail to learn the book of Allah subhanahu wa ta'ala. The guidance. Subhanallah. So, dear brothers and sisters, Muslims, know that reciting and the pondering over the book of Allah, devoting your time regularly to its study and the implementation as time benefits in this life and the next life. If you understand the Quran correctly, you will receive peaceful life here and hereafter. But if you fail to understand the book of Allah, glorious Quran, you will fail this world and the next life. Na'uzu billah. May Allah subhanahu wa ta'ala protect us. Amen. So let us know. Look to just a view of death to attach ourselves more familiar to Allah, majestic words. My dear brother and sister, each benefit stands as a note to encouragement to zoom and analyze the earth and dedicate ourselves to the Quran. My dear brother and sister, point number one, reading and reflect over the Quran, fulfill Islamic duty. Wallahi, subhanallah, ilayhi. La ilaha illahu. By Allah, to read the Quran, you will know the better position how to fulfill your right inside the, our Creator God Almighty. Indeed, the Prophet sallallahu alaihi wasallam says summarize the religion with the statement: the religion is nasiya, sincerity. So then Ibn Auf, may Allah be pleased with him, then say, We ask to whom? He said, To Allah His book, his messenger, the leaders of the people, and they are common for in Sahih Muslim. At this number 1074. The sincerity that is due to the book of Allah subhanahu wa ta'ala include regular recitation we are in the month of glorious Quran now we have to read Quran and ponder it to read it daily nightly may Allah subhanahu wa ta'ala grant us. Amen. Mm-hmm. And also, if you don't know how to read the Quran, you have to try to learn it. Yes or no? Yes. You have to try now. If you want to know English language, we go to lesson. Yes or no? Yes. Uh-huh. If you don't know how to read the Quran, go to Afar to teach you. We have to busy to the glorious Quran, especially in this glorious month of Ramadan. Now, how to learn it about his tafsir. Because if you know how to read the Quran, if you don't understand the meaning of the word you are reciting, it is so difficult for you to implement it. It is so difficult to ponder it. Because the thing you are reading, you know the meaning. For example, you say, Kul Allahu ahad, say it is Allah and the one and only. So you will ponder it. Eh? You will follow the instruction. Try to read too fast and how to get the translation of the fast is important for every Muslim, men and women in our society. May Allah subhanahu wa ta'ala make it easy for us. Amen. Now, in the second point, the Quran will be a proof for us on the day of judgment. The second point. This is due to the statement of Messenger sallallahu alaihi wasallam, and the Quran is a proof for you and against you in Sahih Muslim. Subhanallah. In, in, in, the, in the day of judgment, Quran is a proof of you or against you. Subhanallah. We have to read Quran carefully. and to follow the guidance. So, one of two things will occur with this proof, the book of Allah. It will either be in your favor or proof for you on the day when you will need every single good deed. Ọjọ́ tí kálukú wa ó ní gbèdéke iṣẹ́ kọ̀ọ̀kan tó fi ìṣẹ́jú kọ̀ọ̀kan fi ìṣẹ̀mí ayé rẹ̀ ṣe kùránì ànẹ́bí nínú kọjá alátakò fún wa ń yẹn tàbí kọjá àwíjàre subhanallah ọlọ́run kó sọ èmi àti kò níbi ìwárìrì ọjọ́ náà fún ẹnikẹ́ni tí ọba kọtí ọlọ́run ọba it is either in you your favor, or proof for you on that day or it will be something standing against you nínú kọ́ jẹ́ nǹkan tí ó ta pọ́njọ́ náà pé wọ gbàtọ̀ wà láyé sọ̀rọ̀ ayé tèmi at the time so the very speech of your creator ọ̀rọ̀ lọ́wọ́ bá rẹ̀ tó dájú a proof against you eh? who be saved from the terror of that day if Allah tí ọ̀rọ̀ ọlọ́run ọba rẹ bá ta kọ́ ńjọ yẹn kí ló kù tó fẹ́ fi là ńjọ yẹn. kò sí. àgbákò ti sèyàn o. kọ́lọ̀ ń kó sọ wa ń bẹ̀. eléyìí rí bẹ́ẹ̀. Point number three. The Quran will intercede of us on the day of judgment. The proof Abu Umayyah relates that the Prophet Muhammad sallallahu alaihi wasallam said, "Read the Quran, for very it will come on the day of standing as intercessor for his companion." Gbogbo ẹni tó ń ka Quran pátá, Quran jẹ́ ọmọ ìyá rẹ̀ níjọ́ náà ọjọ́ ìṣirò kúránì náà wá dúró ti wá báyìí lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹni tó sì gbé àlùkùránì kalẹ̀ tí ó kà á bọ́ọ̀ lọ́jọ́ yìí ó sì rí ní excuse wọ́n sọ pé ó dàgbà mọ wá ìmọ̀ yẹn títí tí kò fìdé kọ́nà ọba kó dákun kó sàlékún agbọ́yé fún wa. Point number four your status in this life will be right. Ẹ In Sahih Muslim, we find a lovely story about how man from the people of Jannah, Umar ibn Khattab, understood this principle. Some men came to question him during his caliphate about the relationship of Makkah. They asked, "Who do you use to give in Makkah?" Govern Makkah. He said, Ibn as Abza. They asked him, and who is Abza? Umar replied, a freed slave from those we free. They remarked, you live a free slave in the chain of the people of the valley, the noble tribe of the Quraysh. So he answered it, Sallallahu Alaihi Wasallam. alayhi salatu wa salam. So he answered them, Verily, he is a reader of the book of Allah. Ìgbà tí wọ́n bi Umar léèrè lásìkò wà tí ń ṣe Khalifa. Ipe Talabi ṣe gọ́fúnà ìgboro Maka. Ọba dáhùn sọ Abza. Ó ní Abza báwo? Ta Abza yìí? Ìmbola Abza? Ta Abza? Umaru ní Abza. Ẹrú ni nígbà kan tí a filẹ̀ tó dòmìnira kó lábẹ́ ìjọba wa ó wà ní kínìdí tó fi filẹ̀ ó ní nítorí pé ó jẹ́ ẹnìkan fẹ́rì he is a reader ó jẹ́ ẹnìkan tí ó máa ń kà ẹ́ book of Allah nítorí pé mọ́ ń ka alukurani dáadáa tó bá ṣe pé ẹni tí ń ka kurani dáadáa la fi ṣe ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ayé wo ní ìbàjẹ́ tó báyìí tẹ bá jáde lọ sí other country ẹ mọ̀ kókó gbẹ́yà ń jẹ orílẹ̀-èdè yìí ẹ nílò lù mí kẹ gbàdúrà bímọ àfi tọ́lọ́ bá fẹ́ràn yín. so we have to read the book of Allah subhanahu wa ta'ala point number five you will be from you will be from the best of people tó bá ń ka Quran dáadáa ó jẹ́ èèyàn rẹ̀ láàrin àwùjọ. Usman may Allah be pleased with him said the Prophet sallallahu alaihi wasallam say the best of you are one who learn the Quran and teach it each other. inú hadisi adọ́dọ̀ fún Bukhari tí Umar Abu Umama to dáhùn sọ yìí pé khairukum man ta'allama al-Qur'ana wa 'allamahu ẹni tó dájú nínú yín òun náà lẹni tí ó mọ alukur'ani karim tí sì tún fi ń kọ́ àwọn ènìyàn eléyìí bẹ́ẹ̀ láàrin àwùjọ wa àwọn pọ́ǹtì eléyìí inṣàlá bí kúrọ́tì lá a máa padà tẹ̀síwájú lórí ẹ̀ ẹ rí i pé tọ́pìkì yẹn a ti wọnú tafsiri wa o. bẹ́ẹ̀ ni. inṣàlá tomorrow we will begin our tafsir sọ́tò tọ́ha chapter nine chapter twenty inshallah Quratullah. but today we try to explain about the glorious quran that is the only authentic book we have today we have many religion books today but the most authentic one and the maintained pure form is only quran Karim the last testament. We have Rigwe, we have Atarawe, Bhagavad Gita, Yasina, Old Testament, New Testament. But glorious Quran is last testament. Then. And Allah also says in the Quran Kareem, in Surah Allah, لَوَجَدُوا فِي اِخْتِلَافًا كَثِيرًا You have to ponder it. That is glorious Quran. If that Quran was came from somewhere other than Allah subhanahu wa ta'ala we will find contradictions fabrications heresies fallacies and on and on. Quran revealed 14th century ago. Out today ismɛnte impure fɔ alhamdulilah suma alhamdulilah in surah to hijr chapter fifteen verse nine allah say we are reveal the quran we are also protect it from errors from fabrications from fallacies from contradictions àwọn aláṣọ alukurani kalẹ̀ àwọn ẹni làásì sọ kò níbi kò ní ẹ̀rọ that is it so ọlọ́run bọba àlekè ọlá tó gbé alukurani kalẹ̀ fún wa ó ṣe ní ìwé tó jẹ́ ọ̀rọ̀ pàtàkì tí èmi àti yín ọmọ ronú sí lọ́sàn àti lóru kìí ṣe ohun tá a gbé sínú ilé tí wọ́n ṣe lọ́sọ̀ọ́ tá a mọ̀ wá wò tá a mọ̀ sọ pé ah ìwé yìí dáa gan ìwé ilé alùbáríkà gan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ohun tó dáa jù fún wa òun ni wípé ká máa yẹ̀ wò bámbá ń ti ń yẹ̀ wò bẹ́ẹ̀ láà máa kún ní ọgbọ́n àti ní òye pàápàá jùlọ Ramadan wa láti wá darí wa lọ ní Al-Qur'an Karim ó fẹ́ ká mọ̀ yìí pé pàápín àkókò tí ọlọ́run sọ alukurani kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam òun náà nínú oṣù tá a ṣe kínní tí a wà ń bẹ̀. a ní àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi lórí alukurani karim láti máa ṣe àgbéyẹ̀wò wọn ṣùgbọ́n tá a bá ti wọnú súrà yìí tán a máa ṣe àwọn àgbéyẹ̀wò pọ́ìntì wọ̀nyí tí ó sì máa jẹ́ àǹfààní nínú ìgbésí ayé wa ìgbà yẹn látún ní àǹfààní láti lè máa sọ pé nínú tafsir jẹ́rà tọ́bárí àwọn tafsir adwahu li bayan fi idol qur'an àwọn tafsir azinkiti àwọn tafsir Qurtubi ohun tí wọ́n ń sọ lábẹ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run lọ́la láti aago mẹ́rin àbọ̀ títí di ìgbà tí ọlọ́run bá fún wa ní ìgbà láàyè láti fi bá wa sọ̀rọ̀ mọ́ kí ọlọ́run jẹ́ kí èmi àti ẹnìkọ̀ọ̀kan wa ká mọ̀ bẹ nípò dáadáa. náà tí a bá wà wo alukurani láàrin àwùjọ wa lẹ́ni ọmọ wa àǹtí wa àbúrò wa àbáwá gangan fún wa lára wa ààrẹ tó ṣe wòlímọ̀ kùránì tán bá nínú wa ká mọ nẹwọ́ tani ò ṣe wòlímọ̀ kùránì kọfẹ́ sí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ péréte náà láàrin tí ò ṣe walimatul Qur'an láàrin àwùjọ wa ṣùgbọ́n bá wá sí wá ṣe tó kí ló dé tí hàn lára wa nítorí pé kí ni ohun tí kùránì yẹn ń wí àmọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni ká mọ̀ nǹkan ló lè fi ṣe wá láǹfààní ọ̀dà wọ́n tó ń ka òyìnbó tàbí òǹkà èdè urdu tàbí òǹkà sanskrit àbọ̀ òǹkà hebrew tàbí òǹkà greek language ó wà á mọ̀ túmọ̀ rẹ̀ báyìí kò mọ̀ kà tó tó o bá túmọ̀ túmọ̀ rẹ̀ kò lè ṣàǹfààní fún yín bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìyẹn kọ́kọ́ dúró ná so ọ jẹ́ ohun pàtàkì fún wa láti mọ ìtumọ̀ ohun tí a bá fẹ́ kà àwọn ẹlòmíì wọ́n máa dáhùn sọ pé nínú oṣù yìí ọ̀dà mẹ́wàá àkọ́kọ́ kọ́ parí odidi alukur'an mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì kọ́ parí odidi alukur'an mẹ́wàá ẹlẹ́ẹ̀kẹta kọ́ parí odidi alukur'an kọ́ àmọ́ jẹ́ pé kur'an mẹ́ta lọ parí nínú ramadan ẹ̀yọ kan a sì jáde kó nu ramadan oṣù padà sínú bàjẹ́ ǹjẹ́ kur'an yẹn sànfàní nìyẹn. kò sí ń tọ́ da jù nínú alukur'an tó bá ṣe pé suratul nas quran chapter number one hundred and fourteen òun lọ bá mú kul a'udhu bi rabbin nas ẹ̀dín wàá bó ṣe mọ ìtumọ̀ rẹ̀ ila inas try láti mọ túmọ̀ rẹ̀ malik inas try láti mọ túmọ̀ rẹ̀ ó wúlò fún ọjọ́ kọ́ọ̀kan odidi alukurani látòkè délẹ̀ láì mọ̀ gángan torí kò ní ṣàǹfààní kódà tó bá ti pé kúlí uwọ lọ suratul ikhlas chapter number one round twelve verse number one to four lọ́ba mọ ìtumọ̀ rẹ̀ láàrin ijọ́ méjì àbí ijọ́ mẹ́ta ọ̀sánfààní fún ọdún kọ̀ọ̀kan odidi kùránì nílẹ̀ láàrin ijọ́ mẹ́ta lọ torí tó o máa ti ń kà yóò mọ̀ ṣiṣẹ́ lára rẹ ẹ wà àwọn pọ́ìntì tí mo kà ń bẹ̀ ohun tí yẹn ń kà bí mo ṣe ń sọ fún yìí díẹ̀ ni mo lè sọ nínú tó wà nínú ara mi fún yín bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ níta ìmọ̀ òbí lọ tọ́ba tó kọ̀ kọjá yìí oṣù wa bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n tí ẹ̀yin náà bá ń lè gbé nílé tẹ̀ ń wò tẹ̀ ń kà ìwọ̀nba tẹ̀ máa tún gbọ́ níta yóò mọ increase èyí tó wà lára yóò mọ jinlẹ̀ ohun tí wọ́n ń pè ní pé yẹn wá knowledge nìyẹn téèyàn ó fi kú mọ́ sọ pé ó dàgbà mọ́ sọ pé àgbà tí bùkátà ti pọ̀ yìí ṣé tó bá dénú sàárè ń tọ́ mọ́ sọ fọlọ́run nìyẹn ṣé bùkátà pọ̀ lọ́lọ́run rẹ̀ wá. ẹ mọ̀ ìyá mi nínú ẹ̀sìn wa ó di dandan fún wa dandan ni o ẹ rí i pé wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀nà méjì ni ìmọ̀ pín sí a ní ilimule ayin a dẹ̀ ní ilimule wòtọ́ya ojúlówó ìmọ̀ àti ìmọ̀ tọ́já sí wípé ẹni àwọn kan ni wọ́n jìdò nínú ẹ̀ elémùlẹ̀ ayé ojúlówó mọ̀ nìyẹn òun là nẹ́bi sọ nínú hadisi kan lọ́dọ̀ àfa wa Tirmidhi hadisi number one seventy one tóní talabul ilm faridatu ala kulli muslim wal muslimat ọ̀ràn yẹn ní ìmọ̀ ẹ̀sìn táwọn anú ẹ̀ yìí lórí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti mùsùlùmí àti lóbìnrin téèyàn bá fẹ́ jẹ́ ni tí ó sòrí lọ́dọ̀ ọlọ́run ẹ bá mi sún suratul An'am chapter number six verse one twenty four up to one twenty five ẹ rí i pé ọlọ́run ọba ẹnikẹ́ni tó bá bẹ̀rẹ̀ sí ní wá ìmọ̀ rẹ̀ tọ́lọ́run wá fún lẹ́bùn rẹ̀ tọ́lọ́run ọba ni kó lè dá òun mọ̀ kí n ṣe gbogbo wa la lè wà nínú ilimuli kọ́yà ṣùgbọ́n ilimuli ayé gbogbo wa la gbọ́dọ̀ wá mẹ́ a gbọ́dọ̀ mọ nǹkan pàtó tàbí jọ́sìn fọlọ́ ẹwẹ́ lómi tẹ̀ bá ní kọ́ bọ́ta kó wá sí àlùwàlá fún yín tí ó bá bẹ̀rẹ̀ àlùwàlá bí ó ṣe bẹ̀rẹ̀ rí ẹ̀dìrí bí ó ṣe bẹ̀rẹ̀ rí tí ó sì rí bẹ́ẹ̀ elémìnira ayi nbí báyìí lákòókò sí bisimilá àfọ bí báyìí lẹ́ẹ̀mẹ́ta ẹ̀dìrí nbí báyìí náà àfọ lẹ́ẹ̀mẹ́ta sunna nìyẹn ẹ̀yìn ìgbà yẹn àwa omi tá a bá fi sọ́wọ́ tá a bá fi sẹ́nu báyìí òun lè láàfin fi imú wa torí mi notice kìíní yẹn ní public láàrin àwùjọ wa bí ọ púpọ̀ wá sí mọ́sálò wà lára ẹni pé a ah, mọ mi báyìí a sì ṣe báyìí a sì ọ méjèèjì yẹn pọ̀ lẹ́ẹ̀kan náà ni kò sì rí bẹ́ẹ̀ ọkọ̀ọ̀kọ̀ ṣe bí lẹ́ẹ̀mẹ́ta ó ṣe bísímìlá kò sáníyàn kankan tá à ń dà bísímìlá ìbí báyìí lẹ́ẹ̀mẹ́ta ọwọ́ sí báyìí náà lẹ́ẹ̀mẹ́ta omi tó bá bù tó bá fi sẹ́nu tó ṣe báyìí àìfọwọ́ tẹ̀lé báyìí kò sínú súnà àìfọwọ́ sí tọ́ba àwọn pẹ́nu rẹ̀ rùn kó tó bẹ̀rẹ̀ àlùwàlá kọ́kọ́ fọ́ ọ́nù náà tọ́ba ti sómi yẹn báyìí ó ṣe ṣùkùṣùkùṣùkù ó tú dànù èyí tó kù lọ́rẹ̀ ó fi sí mu ọ̀fà lọ mú ọ̀wà dá padà ó tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ó ṣe bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kẹta ṣùgbọ́n ẹ wo àwa ọ̀tọ̀ lómi tá a fi sẹ́nu àá ṣẹ̀ṣẹ̀ mú mi míì tá a fi sí imú ẹ̀ẹ́dìrí kí ló fà á wá ìmọ̀ nípa ẹ̀sìn wa a sì jókòó lé bọ́ọ̀dà àti fẹ́ẹ́ sí lọ́n ilimúlẹ̀ ayé ọ̀ràn yẹn láti mọ̀ tá a máa ń sálùwàlá tá a bá ti débi tá a bá lọ nínú alukurahani kẹrin inú suratu nisa chapter number four ó wà ń bẹ suratu maida chapter number five verse number six ó tún wà nínú suratu nisa chapter four verse number forty three aluwala wa sẹ̀ríyà ni láti bí débí sẹ̀ríyà ni ṣùgbọ́n táwọn bá wẹ̀ táwa ti wọ bí yẹn a ti wò pé a ti bẹ̀rẹ̀ àlùwàlá gangan súnà nìyẹn omi tí ó bá wa yóò débí a sì ya ìka wa dáadáa lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ nbí báyìí náà yóò débí tá à ń bá ń fọ̀ ṣùgbọ́n nbí báyìí síbí làwa ti fọ̀ ẹ̀dìrí láti bí ó sì gbọ́dọ̀ débi tá a ya ìka wa dáadáa lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ tàbá mú mi tàbá fi pa orí wa tàbá da padà á kì ọmọ níka tá a fi fábẹ̀ yẹn lọ etí àní gbọ́wọ́ kò mẹ́ á fi rin dáadáa á fi ọmọ níka wa lẹ́yìn báyìí á fi tẹ̀lé a lọ sí ẹsẹ̀ ọ̀tún wa ẹ̀ẹ̀mẹ́ta la gbọ́dọ̀ wé ẹsẹ̀ ẹ̀ẹ̀mẹ́ta awẹ lakọkọ awẹ lẹ́ẹ̀kejì awẹ lẹ́ẹ̀kẹta eléyìí náà bẹ́ẹ̀ ẹ̀kẹni ẹ̀kejì ẹ̀kẹta àlùwàlá ṣẹ̀ṣẹ̀ pé nìyẹn ẹlòmíì tó bá sàlùwàlá tẹ́tù àti báyìí ṣẹ́dọ̀ la ilà ilà kò sínú sílá yọ́n sẹ̀ tó ro omi kan sí ẹnu ohun tá a rí kà nínú hadithi ni pé a lè wò kí ká sọ pé ṣẹ́dọ̀ la ilà ilà wà á lè wò lẹ́ ṣẹ́ríkàlá wà ṣẹ́dọ̀ náà muhammadu abdul wa rasulu ọ̀tán ṣùgbọ́n lomi yóò ṣe báyìí ó ní ẹ́sìrà omi ashhadu an la ilaha illallah. ní ọba tó tẹ̀ ká. oní. mo ní ọtọ tẹ̀ ká. báwo báwo ni ṣé wọ́n tẹ̀ ká. tẹ̀sùn jà fẹ́fẹ́. so ẹ mọ̀ ya mi ní ẹ̀sìn wa ó fi yẹn ṣàpẹẹrẹ ni. bẹ́ẹ̀ torí ẹ̀sìn ẹ̀sìn tó nídìí mọ́ ni kódà bí ẹ̀sìn mi tẹ́ pé kálukú kàn ṣe tí pásítọ̀ kan bá gun orí ọ̀tá nísìn ń tọ́ bá mú lẹ́mìí láti lé pé wọ́n sọ fáwọn ọ̀jọ́ rẹ̀ ní oṣù kínní. ni wọ́n sọ. pásítọ̀ mi lè sọ pé lẹ́ni mo fẹ́ kí gbogbo yín sùn kalẹ̀ ni orí yín ní gùn tá a ṣe jọ́sìn. bẹ́ẹ̀ni. ẹ̀rì next lecture tá a bá nísìn projector wa ti dé a máa lò fún wa ọ̀fẹ́ ọ̀fẹ́ tó léyìn ó tó láti bẹ̀rẹ̀ síbí nítorí wọ́n ń dúró àwọn mírèkù rọ. a mọ bílẹ̀ sínú project a mọ wo lójú agbóńbẹ̀ náà kálí bá a mọ̀ pé oríire ní tiwa. bẹ́ẹ̀ni ẹ̀yin mọ̀ ìyá mi ẹ̀dá kun tá a bá nímọ̀ nípa rẹ̀ sálẹ̀ mọ́ ṣe ẹ̀yin tẹ̀ ń ṣe mútò ńlá ẹ̀kú sẹ́ o tẹ̀ ẹ̀ bá kọ ẹ̀ mọ̀ ṣe gbogbo ara rẹ kékeré. ṣé tí wọn bá kọ ṣé wọn mọ ṣe. láyé. ẹ̀yin bíríkìlà ẹkùnṣẹ́ o. ẹkùnṣẹ́. ṣé tẹ ẹ bá kọ ṣé mọ ṣe. a lè mọ ṣe ẹ mọ̀ ìyá mi nú ẹ̀sìn wa ẹ wá wò bíbíríkì la ṣe wà yẹn báwọn tó ń tọkọ̀ ńlá ṣe wà yẹn wọn ò jẹ́ dábàá pé ọkọ̀ kéékèèké làwọn ṣe gíni. làwọn ṣe. bó ṣe rí náà nìyẹn bẹ́ẹ̀ náà lẹ́yìn bíríkìlà kìí ṣe gbogbo sẹ́lẹ̀ lè ṣe lára ilé mm-hmm. tọ́ba ti tó búlọ́ọ̀kù tán tọ́ba ni wọn náà ló lẹ táìsì wọn náà ló ṣe plọ́mbà ìbálẹ̀ tó máa ń pè. ọ̀tọ̀ kan lé ọkà àbùkù ẹdiri gbogbo ẹ ní ara alẹ́ náà ló sì ṣe kí ni. lọ́wọ́ ìdí náà tó fi jásí pé ìtọ́ jẹ́ elimuli ayé ọ̀ràn yẹn ni elimuli wìkọ́yà yẹn tó ọba ní kápá rẹ̀ má dé díẹ̀. àwọn àgbẹ̀ tafsiri jẹ́rà tọ́bárí kínní kínní kan àwọn àfa wa nufatuwa kan kínní èyí ò dẹ́dẹ́ dán fún ẹ. ẹ dákun ibi tí àwa kù sí ẹ má jẹ́ kí àwọn ọmọ wa káwọn tó kù síbẹ̀ yẹn mọ́ àwa ní òsì tó gbá gbọ́dọ̀ dákẹ́ àgbọ̀dọ̀ sọ pé èmi ti dàgbà kọjá pé. وطلب العلم من المهدي لله rí ẹ pé ẹ wàá mọ̀ láti orí ìtẹ́ni títí ìgbà tọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ ní mímọ́ inú alukur'an kẹrẹ́ inú sọ́ọ̀tù zumar sumar chapter thirty nine verse nine kí ọlọ́run bá ń sọ mbẹ́ ó ní aliyasawi lẹ́dínà ya'lamuna wàlẹ́dínà láyàlámúnà ẹni ọlọ́run sí ẹ fẹ́ mọ fi ṣe déédéé ara wọn ni àwọn ẹni tó mọ̀ àtẹni tí ó mọ̀ ẹdiri ìgbà tí ó wàá parí àyà yẹn kọ́ ó ní àwọn ẹni tọ́mọ̀ nìkan húlùlẹ̀ àlìbá àwọn nìkan náà wọ́n mọ̀ ronú nípa ọlọ́ àwọn mọ̀ ronú wọ́n sì mọ ọmọ gbèdéke ń tọ́nà ọba wọn fẹ́ kódà ọjọ́ tí wọ́n bá sì kàtọ́ jí ẹ̀rọ ọkẹ́ wọn mọ̀ sọ fún wọn pé wọ́n sì ṣe o wọ́n tẹ̀lífẹ́ ẹnu wọn o wọ́n tẹ̀lífẹ́ olúwa ọba wọn o wọ́n lè tètè mọ bí wọ́n sì wá àforíjì lọ́dọ̀ ọ̀rọ̀ á di Quran síbi ẹrù ìyàwó ó tẹ̀ jásí pé kò Islamic law. Hmm. àfikún ni. wàláì gbogbo ọlọ́ni alhamdulillah kìí sẹ́nu ọlọ́ni pé mi rìn dáadáa lórí ilẹ̀. bẹ́ẹ̀ni. èdè kọ́ńtínẹ́ǹtì kan rí nígbà tá a fi wà ní kínní kóòpù torí kóòpù láti ṣe Greek subject wa kóòpù ni a ti gba certificate yẹn ibẹ̀ tí bá ń sọ igi fún láì nígbà tá a dé tí wọ́n fẹ́ sọ igi yẹn hundred wọ́n ti parí ẹ̀ tó sì bá sẹ̀rí àsìlámù mọ́ ibi tẹ̀sùbọ́ wa ń o ẹ tún bí àgé sí i o subhanallah àgé wa mẹ hmm. ìjáàbò wa mẹ ìtẹ́kìrún wa mẹ kúránì wa mẹ ẹ dẹ́kun ẹbí mi ẹ̀yọ́ mọ̀ ìyá mi inú ẹ̀sìn wa ṣé Yahudi ní gbé kúránì rí ọkọ̀ gẹ́tẹ̀ rẹ ti kúránì. ó gbèrò rí ni nígbà tó bá parí ọ̀rọ̀ wọn á gbé sábẹ́ kọ́ńbọ́ọ̀dù tó bá nígbèrí wọn torí kura ni wọ́n gbé fún wa ní o ká mọ́ bá àmọ́ ládàkàlà ẹgbẹ́ dídìrín ẹgbẹ́ lẹ́yìn mọ̀kan káwọn mọ̀ mọ́ gbogbo ẹtú ti á bí yorùbá ló lè ka ni ó wà english translation ó wà mọ lọ kó arabic díẹ̀ díẹ̀ wọn fi translation yẹn gbé ó kéré jù out of hundred ó gùdù ní twenty percent àbí gbogbo ohun tí ń débà yín tẹ̀ ń lọ lé tẹ̀pẹ̀ tí wọ́n kẹ́ ń tí pẹ̀sì yín lọ́rùn yìí. tó ń fi ìpè ṣeré. ẹlòmíì ibi tó mu jẹdé pẹ̀lú kèfèrí tó fi kùránì lẹ̀ mọ́ ọba sọdún eégún ó ní bíráìbù tí ọlọ́fun bàbá eléégún. ọ̀dọ́ rẹ̀ mo ti tọrọ ọmọ mi àti gbọ́dọ̀ mọ́ mu nǹkan ọdún lọ tọrọ ọmọ yẹn tá a bá mu lọ yóò gbóná lásìkò yìí hmm ó fọ alukur'an ilẹ̀ wàláhi isumabila ilẹ̀ de wàláhi mojúfọlọ́ múra ayatal kursi tí ì bá jẹ́ tí ì kújẹ pẹ̀lú ẹnu ẹ̀ ó ní tí kàádé rẹ̀ tọ́lọ́run dúró tiọ̀ nígbà tá a tẹ̀lé instruction tó fún wa that is why ta fi ní problems torí kèsè problem la ní o problems hmm. ọ̀pọ̀ gan kálukú kàn ṣe tiẹ̀ lọ bẹ́ẹ̀ dẹ̀ ni bá ṣe lo láìfù wa tí ó fi da gbogbo ẹ̀ lọ́n ti ṣe kí ni. ló ti ṣètò kalẹ̀. ló ti ṣe àlàyé rẹ̀ kalẹ̀ fún wa sínú alukur'an àti inú hadith anabi muhammad sallallahu alayhi wa sallam. ẹ mọ̀ ya abiná sí wa ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ kí a lo òye sí wípé kò sí ìwé kan tí ó fẹ́ tọ́ tí ó da tó ju alukur'an lọ. bẹ́ẹ̀ ni. ká sì mọ̀ ọmọ dájú pé ẹ̀mí èmi àti yóò lọ rí pàdé ọlọ́run níjọ́ kan gẹ́gẹ́ bí àwọn pọ́ìntì tí mo kà dá ní èdè òyìnbó lẹ́ẹ̀kan wípé kùránì ọjà àwíjàre lé ọ lórí tàbí kọ́ láwíjàre lórí àlùkùránì jọ yẹn kọ́lọ́n kó mọ̀ sí èmi àtẹnìkọ̀ọ̀kan wa ní ọmọ náà lẹ́ni pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run a dágbére fúnra wa lọ́la láago mẹ́rin àbọ̀ inṣàlá á tètè bẹ̀rẹ̀ lọ́la. inṣàlá ọlá pé níjọ́jọ́ àkọ́kọ́ náà ni ọlọ́mọdé àfẹlẹ́ ìsàsímọ̀. àmín ọmọdé ọdún yìí ó ti bọ́ wa pẹ̀lú ìdùnnú kàwákùnú ẹni tí ó gba adélẹ̀ kàwákùnú ẹni tí ó gba púpọ̀ rẹ̀ láyé kàwákùnú ẹni tí ó sọdún rọrùn kàwákùnú ẹni tí púpọ̀ rẹ̀ ó kúrọ̀ sí wa bá láyé ààrẹ ni tó ẹ̀wọ̀n ṣùgbọ́n nínú ilé náà ni ó ti mọ sẹ̀wọ̀n rẹ̀ yóò kẹ̀gbọ́ pàǹgbà àwẹ̀ kò ní láǹfààní àti ṣe kíni láti gbà á láti lè gbà àwẹ̀ kọ́lọ̀ ń jẹ́ kí gbọ́ ọmọ ọbẹ̀ pẹ̀lú dáadáa láti tóbi ọlọ́run kíṣẹ́ẹ̀tì wa tí a ṣe tá a ṣẹ̀ṣẹ̀ ṣe ní hall lánàá ó ti wà available two hundred naira fẹ́ni tó bá fẹ́ dáwà or destruction phase two inshallah dawa or destruction tàbí àwa tá a bá fẹ́ wò ní online àwọn kílípù ẹ̀ ti wà irad promo ká lọ sí wẹ́bsáìtì wa www.irad.net abambẹ àti àwọn lectures ti a ní www.irad.net tàbí ká lọ sí youtube account tiwa irad twitter account tiwa irad instagram wa irad facebook wa facebook page wa irad group wa ni facebook irad so inshallah tẹ́bá ti follow gbogbo àwọn kan wọ̀nyí àwọn fídíòsì wa ti a upload ó wà mẹ́ naam inú mi dùn láti lè sọ fún èèyàn ọmọ ìyá wa nígbà tí mo gbọ́rọ̀ kan lénìí wípé arábìnrin kan oníwàásí ta wá ṣe ní hall yẹn ó ìyàwó lẹ́nu ni wọ́n ní bó ṣe gbà sílámù lé nìyẹn. alhamdulilayi wàláì wọ́n wí fún mi inú mi sì dùn kódà wọn láwọn mú wa èmi mo ní obìnrin ni òní ìdìmọ́ ẹ fà á lé àwọn àfa àdúgbò yìí náà lọ́wọ́ iṣẹ́ tiwa ni káwọ́ wí kí wọ́n gbà kí wọ́n gbà. wàhálà ni. mo táwọn kí wọ́n ń dà wá láàmú sí nìyẹn. ẹ bá àwọn ò rí nẹ. subhanaka allahumma bihamdi ìdásí tọ́lọ́ fi sabilillah gbogbo tó bá bá lápò wa ẹ̀ mọ̀ lọ́la àbí káwọn ti tẹ̀sí.